هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi rabbil alamin. ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يبقى الاستعداد فعلا الله فتبارك الله الذي هو لم يزل ملكا بما تخفي الصدور عليما ملكا بما تخفي الصدور عليما ọba tó yẹ pé kò yẹ kò gbò òǹrà ní jẹ́ ọlọ́run wọ́n ní jẹ́ ọlọ́run oníjẹ́ olùdarí kò gbákòóso ayé lẹ́nìkan lọ́wọ́ má ṣì gbọ́ àwọn kan máa ń sọ̀sọ̀kúsọ̀ kan wọ́n ní ọlọ́run ti fa ayé láwọn kan lọ́wọ́ àwọn kan ni wọ́n ń darí ayé rárá o. Ọlọ́run ló ní ayé olóò ń darí nǹkan rẹ̀ fún rárá rẹ̀. Gbogbo tí ń bẹ nínú ọkàn kó wa wá gbogbo ẹ̀ pátá lọ́lọ́run bá mọ̀. Ẹni fẹ́ ṣe eré ọlọ́run bá mọ̀ kó fẹ́ ṣe dáadáa ni. Ẹni fẹ́ hùwà bàjẹ́ ọlọ́run ti mọ̀ tó pamọ́ sínú ọkàn rẹ̀. Ọkọ àtìyàwó tí wọ́n sùn fẹ́ gbẹ ara wọn lọ́kọláya ọ́sùn sẹ́gbẹ̀ẹ́ ara wọn múlòrò mọ́jú ọkọ mọ̀ pé ìyàwó fẹ́ pa òun ìyàwó mọ̀ pọ́kọ́ fẹ́ ṣe oúnjàmbá ṣùgbọ́n lọ́wọ́n ọba tó ní àwọn méjèèjì ti mọ tó wà lọ́kàn wọn. màlìkà bímá tí ó kó bí sọ̀dọ̀gbò àìlèmá. Àdúrà tá máa ń ṣe ní pé ọlọ́run àjà bó lórí ibú wọkọ̀, bí wọ́n bá wọkọ̀ ní gáràjà bó wọ ní sọ́lẹ̀, gbogbo yóò kíyàn ti wọkọ̀ èrò, oríṣiríṣi ènìyàn bá wọkọ̀, kíyàn máa bẹ ọlọ́run pé ọlọ́run àjẹ́ká burú ṣe mí ni. Tọ́, adúpẹ́ fọ́lọ́run bá tó ní àkóso ayé tó ń darí rẹ̀ bó ṣe wù ọlọ́njọ́ tẹnìkankan wá bá wa darí rẹ̀ síbi dáadáa afẹ́lẹ́ ìwọlé lónìí a tún fi ń kíra wa tọrọ àlékún ọlá rẹ̀ fún ànàbà Muhammad sallallahu alaihi wa sallam صلى عليه ومن مشى في درب سنته العظيمة واقتدى Àwọn bí ọlọ́run ọba kó bá ṣàlẹ́ kan ọlá rẹ̀ fún ànábà Muhammad sallallahu alaihi wasallam. Àwọn ń kí gbogbo ìjọ olóríire. Tó bá lè máa ń sọ́lá aláìhí wà máa máa ṣá. Ọgbọ̀ wọ́n tó mọ̀ pọ́nà àyà ni pé Ọmọ oh, túnmọ̀ tó bá tún wọ́n rí tí ṣe àlúwá sí ń dún ọ̀rùn sí ìtumọ̀ rẹ̀ ní kókó oríire o, oríire kó máa jẹ́ ti ẹ̀ o. Àti gbogbo ẹni tí kìí ṣe pé ọkàn tún ṣẹ̀sọ̀ láti fánà bì nìkan, kìí ṣe pé ọkàn sọ pé sallallahu alaihi wasallam nìkan. Fẹ̀rí kọ́lá òjò lónìí tó bá dárúkà náàbì àwọn orí eléyìn طوبى لمن صلى عليه ومن مشى èèyàn méjì tí àǹfààní pọ́ ṣàṣọ̀rọ̀tù fánàbí máa bá tó máa rórí rẹ̀ yìí ṣe ó nẹni àkọ́kọ́ tí ń ṣàṣọ̀rọ̀tù fánàbí sallallahu alaihi wasallam tí ní tọ́kàn ó sọ ọ̀rẹ́ bó ṣe yẹ kó sọ kí ṣe sálàlá kò tún sí jẹ́ sálàlá sallallahu alayhi wa sallama bákanáà mọ́ṣà lẹ́yìn pé ó rí dáadáa ó tún wá rìn lójú ọ̀nà ó tún wá rìn lójú ọ̀nà bá náà bí ṣe ṣe ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pé kọ́mọ yẹ ọmọ tí máa ń kíyà rẹ̀ àti bàbá rẹ̀ láàárọ̀ ọ̀tọ̀ tún ni pé kọ́mọ tún yọ ọmọ tí ń gbọ́ràn sí àti bàbá lẹ́nu ẹ̀ẹ́ o ti yẹ́ iná bẹ́ẹ̀ tí a pé kí n ṣe tó máa wùn yí ni pé kọmọ yí kàn máa kí kó wá máa wá yapa àṣẹ yí ẹni tó náà kàn yí ànábì tó ń ṣẹ̀fẹ̀ láti fún sọ́lọ́sọ́lá ṣùgbọ́n tó wá jẹ́bi tọ́rọ̀ rẹ̀ kù sí ni pé ànábì gba bí òun gbọ̀n ànábì gbọ̀ tó ń gbèsì ìyàwó ànábì borí òun lu pashmila ànábì dánù gbọ̀n sí òkòtò rẹ̀ òkanlẹ̀ òun kẹ̀dẹ̀ rẹ̀ fi ṣòkòtò bálẹ̀ kiri ọ̀rọ̀ yẹn ó yàtọ̀ ó tún bórùngbọ̀n ربنا لمن ظل عليه ومن مشى في دار سنته لعزيمة وقتدى eléyìí náà ni tá a fi ń kíra wa káàbọ̀ lónìí sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní eléyìí náà ni Ramadan wa di mọ́kàndínní ogún 19 lélè tí a fi ń palẹ̀ mọ́kalẹ̀ fún mẹ́wàá gbẹ̀yìn Allahu Akbar. Ah, ọlọ́run kí àwa Mùsùlùmí púpọ̀, àwa Mùsùlùmí jẹ́fà rẹpẹtẹ, ah, ọlọ́run já lè lóore o. Má ṣe wá ní ẹni tí ó gbé góòdì fún ó wá lọ fi ṣeré lákìtàn kò mọ válù tó ń gbé dání nìyẹn. Mm-hmm. Ah, ọlọ́run má ṣe àwa bẹ́ẹ̀ o. A fẹ́ Ramadan, àwọn tó kúnnú rẹ̀, àwọn tí mẹ́wàá gbẹ̀yìn yìí kó sínú kẹ́kẹ́kẹ́, gbogbo nǹkan ilá fẹ́ bẹ̀rẹ̀ sí yanjú rẹ̀ ní kànkan lónìí àwọ̀ náà ń tàn pè ní al-i'tikafu al-i'tikafu kí là ń pè bẹ́ẹ̀ ó náà ni tí a fẹ́ bẹ̀rẹ̀ sí yanjú rẹ̀ lónìí àwọn fẹ́ ya kúrò lẹ́gbẹ̀ẹ́ nǹkan kan eléyìí táwọn èèyàn máa fi ń jọ wọ́n ní ohun tó bá jọun là á fi ń wé wọ́n ní èpo ẹ̀pá jọ kó sí ẹ̀ lírí nígbà tó jọra wọn ní ilé yẹn ṣùgbọ́n eléyìí pẹ̀lú nǹkan míì tí wọ́n fi ń wéra wọn kò jọra wọn ó dàbí kéèyàn máa wá kéèyàn máa fi ọ̀sán wé òru bẹ́ẹ̀ ni tó fẹ́ fi àìtẹ̀kafù wé ìtafẹ́ yọ kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá a fi fẹ́ máa ṣàlàyé bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ nínú ẹ̀sìn àwa mùsùlùmí àǹtìkáàfù. àǹtìkáàfù fi lọ́gọ́. kí là ń pè ní àǹtìkáàfù nínú èdè lárọ́wá. alábùsù wàláhábùsù aláṣẹ ẹ̀sàwá ọ̀kánà zàlẹ̀ká ṣe òkọ́yàn àmṣàrà. nínú èdè lárọ́wá tí wọ́n bá sọ kẹ́lìmọ̀ àǹtàkàfà ó ṣe àǹtìkáàfù. àǹtàkífù. ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé okóraró okóraró lórí nǹkankan ó dúró ti nǹkan náà ó takú síbẹ̀ kò lọ ibẹ̀ ló wà ibẹ̀ ló dúró sí. sàwárún kẹ́nà ṣe òkọ́ ìrìn àmìṣẹ́lá ó wá ṣe é ṣe kó jẹ́ pé náà dúró sí ibi tó jókòó sí ibi tó takú sí ibi tó dúró sí ibi tó wà yẹn ó ṣe é ṣe kó yẹ pé bí nǹkan dáadáa ni àbíkẹ́ kó jẹ́ bí n tí ò da àkàrí ọ lè lo kẹ́límọ̀ pé ẹ̀rìn tákàfàfò láàánán lágbájá ṣe ẹ̀rìn tí káàfò kóraró síbi kí ni kó jẹ́ pé tí ò dá ni kí ni tí ń ti fẹ́ ọmọ ilé nínú alukuran wa Ibrahim alayhi salatu ó sọ fún bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ ń jẹ́ náà. Anábì Ibrahim sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀. Máa rí yẹ ta máa fi lọ́lẹ̀ tí a ń tó lára ákífò ọ̀rẹ́. Ó ní bàbá mi àtẹ́yẹyàn mi, máa rí ta fi ewó làwọn ère àwọn òrìṣà àwọn oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí. Alẹ́kí àtúnlà àkìfò. Èyí tó yẹ pé ìdí rẹ̀ lẹ́ máa wá ń takú sí ìbẹ̀lẹ́ máa ń wà bẹ̀lẹ́ ń fara sí ní gbogbo ìgbà. Ṣẹ̀sí olókẹ́lmọ̀ àkìfò náà bákan náà tàbá tún lọ́wọ́ ayà mẹ́ẹ̀nà ayà ilẹ̀ ta kàyí suratul anbiya yìí ni ayà 52 bákan náà ẹ̀rí mẹ́ẹ̀ tún bẹ tó tún gbé kẹlìmà ákìfínà náà wá iná alkùránì náà ní bákan náà tẹ́lẹ̀ náà fi ń jẹ́ ká mọ̀ wípé gbónà àìtìkáf wá lè lo àhàyánàn fún kankan ẹlẹ́ẹ̀ tó jẹun tí ó dáa wọ́n dẹ̀ tún lè lo nígbà míì fún nǹkan àmì tó jẹ́ pé ohun tí ò dá. Qalu na'budu asnaman fanadhallu laha akifin. Ẹ̀hẹ́ ni. Ó ń sọ fún bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ pé ewé ní tẹ̀ ń ṣe yìí. Máa tàà bòdó. Ewé rẹ̀ ń jọ́sìn fún yìí kílẹ̀ ń sìn yìí. Pàlú náà búdù àsìnáàmà fanazọ́ ló láha àkìfí. Àwọn adá ọdá lóhùn pé àwọn ère làwọn ń sìn ni. Fanazọ́ ló láha àkìfí. Ibẹ̀ àìsè káàfù ti àwọn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run àwọn náà gbàgbọ́ pàwọn ń kóra ró ti àwọn nǹkan yẹn dì ní gbogbo ìgbà ni ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ìsìláàmù nínú òfin tọ́lọ́wọ́n ọba tó láyé àtàwọn ọba tó dá àwọn tá a ròyìn sẹ́yìn àti àwọn àti tí gba ó ṣàlàyé tá ń pè ní ẹ́ntìkàfù fáwa. Àmọ́kọ́sù sí Masjidi lè já mi àbí lè já ti ta àbúdí láyé ìtàwàlá. A ní tá ń pè bẹ́ẹ̀ ni kíyàn kóra ró sínú ilé ọlọ́run. Sínú ilé ọlọ́run níbi tí wọ́n ti ń kí ìrun jàmá. Bìníyà ti ta àbúdí láyé ìtàwàlá. Pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ ṣèjọsìn fọ́lọ́run ọba tọ́lá rẹ̀ ga. Wow ìtumọ̀ ìtẹ̀kàfù nínú òfin ẹ̀sìn wa ẹ̀rí ilé ilé ẹ̀rí nínú alkùránì tọ́lọ̀ ń sọ fún wa ní suratul Baqara wala tubashiruhunna wa antum aakifun wala tubashiruhunna wa antum aakifuna fil masajid nígbà tọ́lọ̀ wọn bá ń ṣàlàyé ọ̀rọ̀

Tílíkà ṣùdòdò lọ́wọ́. Ọlọ́run bá ní ẹnu àlátùn ọlọ́run bá ní tó ń dàjá. Àdáta kọ́rọ̀bù ha. Ẹ máa wọ́n ní ẹ́ntì kàbùkẹ́ tó ṣì máa lọ jẹ̀gbádùn pẹ̀lú àwọn ìyàwó ilálẹ́. Tó bá tó fẹ́ ṣe ẹ́ntì kàbù ò lè ṣeré yẹn mọ́. Kadhalika yubayyinullahu ayatihi linnasi ìtìkáàfù nínú òfin Islam ilé tí wa subhanahu wa ta'ala ito rẹ̀kọ́mẹ́ndì fáwàlì ọmọ yìí ó ní àwọn oríṣiríṣi àwọn òfin. radiyallahu ta'ala anha. ọlọ́run bá jẹ́ àmọ̀ pé ìtìkáàfù lófin ó létò wà ìyàwó àìsà tí ń ṣe ìyàwó ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí ọmọ ànábì ìyà sallallahu alaihi wasallam wọ́n ní dájájú ànábì tí ń ṣe bá lé òun kana ya'takifu al-ashra al-awakhir náà tí ó jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ máa kíyèsí tí tọkọ rẹ̀ ń ṣe torípé táyé bá ń bí ń pọkọ̀ rẹ̀ ó yẹ kó lè sọ tẹ́yàn bá ti wá dá lọ́dọ̀ ìyàwó rẹ̀ tíyàwó bá ti mọ́ nílẹ̀ ní irí tó wá ń pẹ̀ lẹ́ni irí níta padà sílé kó lọ tún lè ṣe ò tọ́wọ́ wá ń pẹ̀ lẹ́ni irí níta tọ́kọ̀ rẹ̀ rí ẹ gẹ́gẹ́ bí ẹni bí nínú ilé padà sílé kó lọ ṣàtúnṣe àwọn ẹni irí tàná ọkọ ní máa ń ròyìn ìyàwó ìyàwó ní máa ń ròyìn ọkọ Anábì sallallahu alaihi wasallam yà Kana ya'takifu al-ashra al-awakhir min Ramadan. Ìyàwó rẹ̀ ti mọ́bí tó máa ń wà kí ń ṣèwọ bá lè ilé tó gbá lé ọtí lọ, ibi tó tíyàwó rẹ̀ mọ̀ ẹmọ̀ nìyẹn, ilé ayò, ilé ọtí òdíndì àgbàlagbà báyìí, ilé tẹ́tẹ́, òdíndì bá lè la hawla wala quwwata illa billah, òdíndì àgbàlagbà báyìí lọ wo bọ́ọ̀lù káàkiri àdúgbò, la hawla wala quwwata illa billah, ń gbà ní wọ́n Anábì sallallahu alaihi wasallam, yàwó àìsà ni ó máa lọ ń ṣe ẹ̀tì ká. Káàna yàrá tí ó kí fò. A lọ kóra ró sínú mọ́sídìí. Àwọn àṣírà ní Ramadan. Nínú mẹ́wàá tó kẹ́yìn nínú Ramadan. Hatta qababahu Allah. Ó ní títí tí ó fi di kó padà sọ́dọ̀ Ọlọ́run bó tó fi jẹ́ pé ogun tó kẹ́yìn ló fi wà nínú masjid èyí jẹ́ rárá ṣe sí tààrí ìpìlẹ̀ fún nínú ẹ̀sìn wa àti káàkó wà nínú ẹ̀sìn àwa mùsùlùmí tẹbára ẹni tí ń ṣe márùn-ún ṣàdádálẹ̀ nígbàlá tí ń ṣe àti káàf inú masjid Alìhíkímọ́sí ní Màjírò ìyá ti hì. Kí wá a wọlé fún àìsìkáàfù nígbà tí rọmọdọ́nù bá ti pé ogún òru alẹ́ ọjọ́ tí rọmọdọ́nù pé ogún yẹn òòrùn ọjọ́ náà alìmọ̀ràn tẹ́kífù gbọ́dọ̀ wà nínú mọ́síjìdù kí mọ́gìrì tó tó kí mọ́gìrì yẹn ka wọ́n ni mọ́síjìdù bó ti dé fún àìsìkáàfù 19

oru 21 náà dẹ̀rẹ́ wà nínú àwọn òru odd number ilé tó ṣeéṣe kó lè lẹ́ pọ́jọ́ ọ̀la láti kọjú ìnìyàn náà torí à ń bọ̀ ń bí eléyàn náà láti ṣàráyé rẹ̀ sìyàn kí ń sọ fẹ́ wọ antikaf kó wáyé pé àárọ̀ ọjọ́ 21 ló máa wá dé àbí àárọ̀ 22 àbí 23 wá sọ pé mo bísì tẹ́lẹ̀ ni mo ẹ̀ṣẹ̀ ráyè mo ẹ̀ṣẹ̀ dé ni tó bá fẹ́ ṣe antikaf mẹ́wàá gbẹ̀yìn súnà rẹ̀ gangan là bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ òun náà lálàyé. al-hikmatu min mashru'iyyatihi. àwọn ikima tó wá ń bẹ kí ni wisdom tó wà behind the ṣíṣe intikaf. ijtima'ul qulubi 'ala Allahi ta'ala bil khulwati. a jẹ́ kí ẹ̀mí èèyàn rọ̀pọ̀ mọ́lọ́wọ́n ọba kò ní agbẹ̀mí rẹ̀ kúrò níbi ayé ẹni tí ń tajà apọ̀jà àti lásìkò gbà náà ẹni tí ń lọbiṣẹ́ kò ní lọbiṣẹ́ ńgbà náà ẹni tí máa ń lọ́dọ̀ wọn ọ̀rẹ́ tí ń ṣe lè ṣe tọ̀hún lásìkò àìsìkà àwà lójú kan ṣo kò ní rí ìríkùrí kiri má kò ní pọ̀wọ́ púpọ̀ kiri má pẹ̀lú pó para rẹ̀ ló ó pẹ̀mí rẹ̀ lófo sọ́dọ̀ ọlọ́run ó yọra rẹ̀ kúrò níbi ayé jáyanjú gbọ́dọ̀ nǹkan tó jáde ń bẹ̀ ẹlòmíràn ni ẹni òṣèwọ́ ẹ̀yẹ́ sọ pé àwọn ṣe kúrò ẹ̀ sọ́nà tààrí fún ìyẹn ah, ah, ah ọ́n dà kí ni wọ́n fi ṣàlàyé rẹ̀ wọ́n dẹ̀ àìtì káàfù ní nǹkan méjì tí wọ́n ní kò jọra wọn tí wọ́n gbé sẹ́gbẹ̀ ara wọn rèé àwọn kan gbàgbọ́ pé kọlùwà táwọn ń ṣe lónìí awèlẹ̀ kọlùwà táwọn ń ṣe lónìí ó gbàgbọ́ wípé ó jọra wọn pẹ̀lú àìtì káàfù táwọn bí náà ṣe ni kálùlà sallallahu ìyẹn náà wá wọlé àbí ò wọlé nínú òfin ẹ̀sìn Islam wàláhì kò wọlé Ah. Mm. ó fọwọ́ dorí mú ó kò wọlé a ń ṣàlàyé rẹ̀ tí ò fi wọlé fún ẹ̀ ṣorí àwọn bàbá ilẹ̀ Yorùbá lánàá wọ́n máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ kẹjẹ́ kìmì àti máa lò àjọ kéwù ni ṣe bẹ́ẹ̀ náà àwọn náà ké àbí àwọn ọmọ tí náà ké gbogbo wọn ti ké ẹjá lóò àìlóyìn ẹni pọ́blẹ̀mù ta ní láwùjọ wa ìròrí àtagídà ti fẹ́ ní ló kó pọ̀pọ̀lọpọ̀ ọmọ ya mùsùlùmí lónìí àwọn bàbá ń lè Yorùbá lánàá ní ìmọ̀ ló ládí ní ọgbọ́n ògbé ìmọ̀ ló ládí ní ọgbọ́n ògbé kọ́lùwà táwọn èèyàn wá ń ṣe nílẹ̀ Yorùbá àti káàkiri àgbáyé lónìí kò sí nínú ẹ̀sìn àwa mùsùlùmí pàápàá kí ni túnmọ̀ rẹ̀ báwọn ni wọ́n ti ń ṣe wọ́n á wọnú ilé ẹnìká wọnú ilé àtìlẹ̀kùn mọ́rí kọ́dà àwọn mí àti nínú ugbó làwọn lọ adánìkan wà ń bẹ̀ kò ní kírun jàmá kò ní kírun jímà àìtìkáàfù gan tá ń sọ yìí súnà ni kìí ṣe ọ̀ràn ayàn bí ìrun wákàtí márùn òun kò lágbára tó ìrun sọ̀látù zoro àbí sọ̀látù sóbè ìtànkì ìyẹn àìtìkáàfù tàfẹ́ ṣe tánàbì gangan ṣe bí àìtìkáàfù ṣe ṣe wá wà ní lánàá kùránì tó pẹ̀lú rẹ̀ gbogbo bí tàbá ti fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ ní masjid kọlùwà tí ò tẹ̀ wá nípìnlẹ̀ inú ẹ̀sìn lọ wọ́n wá sílẹ̀kùn mọ́rí kò wá ní ẹlẹ́nì kankan ònìkan náà ló máa wà ń bẹ̀ gbogbo ilé yóò sí nínú ìlànà ẹ̀sùn àfi tó bá lè mú ẹ̀rí fún wa pé ìjìmá òníkù ló fẹ́ wà nínú masjid ta ti fẹ́ ṣe ń ti káfí a ma ma tìláwà al a ma ma ṣe àtàrà wàtànàfúlè. a dẹ̀ máa mẹ́ṣọ̀pá mójútó ìrun ọ̀ràn ọyàn wa ní àbá wa sí ẹ́sìkàfù tí ò bá kàrùnkún àwọn elétò mọ́síjìdù ìmáàmù àtàwọn elétò lẹ́tọ́ àti lìdànù pé ah, kí ló wọ̀ jẹun أو كان هنا وتوتو شي تعريف انت اللي عزك فوق فعل عن الخلائق الاتصال بخدمة الخالق ابو ابو تعريف تاع فواز باي شيء قطع لعلائق قطع لعلائق عن الخلائق عن الخلائق لاتصال بخدمة الخالق كن تبع لرقل ولا يي kọ́tẹ̀ ọ̀nà aláìk kí ẹ̀dá kó gé àlákọ rẹ̀ aláìk ó ní relationship àwọn relationship tó ní pẹ̀lú àwọn èèyàn mo ń ṣe lè tó ta ti kí parawa bíìsì nínú ayé à ní ìsinmi ìgbà tó bá jẹ́ ẹ̀tẹ̀kà olóbẹ́ ṣe àfikò òdìdí sí kọlù ẹ kọlù yẹ ti ń pọ̀ jù ẹ̀ntẹ́ ṣe àtìkáàbù lọ́kùnrin àti lóbìnrin ẹ mójútó alìmọ́ọ̀tẹ́kìfún wàlìmọ́ọ̀tẹ́kìfàd àtìkáàbù lọ́kùnrin àti lóbìnrin tẹ́ ń ṣe ẹ rìdíùsì kọlù yín wà àjọṣepọ̀ wa àtàwọn èèyàn wà á fi ẹgbẹ̀dẹ́kẹsí lásìkò gbà náà kó bá lè láǹfààní láti máa communicate pẹ̀lú ọlọ́run láti connect pẹ̀lú ọlọ́run kó jẹ́ pé ọlọ́run ló fẹ́ dájú kọ lásìkò ìgbà náà ò ní ráyà àwọn yàmà adé ń pín ọ̀pọ̀lọpọ̀ ọgbà nọ́mbà yín súṣọ̀ ìgbà ní ọkọ̀ wọn máa kí ní wọn máa drop kò ní lọ ah, kí ló dé ah, ah, ṣe rí hásẹ́ndé sí àmọ́ bí sì gan mo fàsìkò lè gbà náà pé jẹ́ ń gbájúmọ́ bí mo ṣe fẹ́ súnmọ́ lọ́wọ́ bá ní sí ni mo wá lọ eléyìí ni táà pè ní alìhántìká. ṣùkìmọ̀ lìrìntìkáàfì. kí wọ́n lè dájọ́ rẹ̀ ní nẹ́fìn. alìrìntìkáàfì ya ń kọ́ sí mọ́ ilá mẹ́sìnú níwọ̀n ilá wájìbì. ọ̀nà méjì ni àtìkáàfì pín sí

báyìí fáwọn àbí. Wọ́n dẹ̀ fẹ́ gbọ́ ládàá mẹ́wàá gbẹ̀yìn. Wọ́n lọ wá ládàá àwọn ọjọ́ kan. Wọ́n lọ wá. Wọ́n lọ fi fẹ́ dára. Wọ́n lọ wá kíbò. Ṣùgbọ́n tó jẹ́ ọ̀nà ayàn nínú Antika. Máa àwọn jábà ó lè máa rò àlànà sí bí nàbìrì àwọn ilẹ̀ hálífì. Ó ní tíyàn ti fi ṣe ọ̀rọ̀ ọyàn lórí ara rẹ̀ tó fi ṣèlérí tọ́rọ ń bá lè kómi yọ nínú tí mo wà yìí máa jẹ́ kóra rọ sínú ilé ọlọ́run fún mẹ́wàá gbẹ̀yìn tọ́rọ ń bá lè ṣoore yìí fún mi láti ka fún ọdún tí Ramadan ilé tó ń bọ̀ ìmáàdẹ̀ make sure pé mo ṣe eléyàn ti dọ̀rọ̀ yàn lórí ẹ̀ o ti ṣàdéhùn fọ́lọ́hun o mọ́nàdàrọ̀ ayọ́tí ìhàlọ́ha fàlẹ́yọ́tí ìhàrú arábìnrin ẹnikẹ́ni sọ́lọ́lọ́sọ̀rọ̀ tó bá ṣàdéhùn pé òun fẹ́ tẹ̀lé ọlọ́run òun fẹ́ ṣe nǹkan kan nínú ìjọsìn fọ́lọ́hun ó ti ṣàdéhùn ti make promise yẹn ọlọ́run ò bẹ́ẹ̀ kò tọrọ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ta ni wọ́n láti máa mọ́ lọ́wọ́n ọba ṣeré ọwọ́ ẹwà tẹ́ tó ń fẹ́ tó wà pé àdéhùn tó ṣe fọ́lọ́run anábìnrin ẹnikẹ́ni tó bá ṣàdéhùn pé òun fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run anábìnrin ọ̀rọ̀ yà ní fún kó yà ṣìnkan náà àwọn adìẹ ọ̀rọ̀ yà lé lórí tó bá tún lọ fẹ́ ṣe antikaf eléyìí ní àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ antikaf lil i'tikafi ruknani orígun méjì ni ó wá gbé ẹ̀ntìkàfù dúró gbogbo ẹgbẹ́lẹ́ ẹ̀ntìkàfù ẹgbọ̀mí yìí dáadáa alákọ̀ọ́kọ́ nínú àwọn orígun tó gbé ẹ̀ntìkàfù dúró ẹ̀lẹ́mọ́kùnfún fílì máa sí jìdí wà láwùlà ṣàbàtàun ọ̀rẹ́ pé ẹni tó rẹ́ ṣe ẹ̀ntìkàfù àfikó a máa gbọ́ rédíò gbogbo news tó ń lọ ló fẹ́ wò gbogbo newspaper gbogbo orí fóònù báyìí gbogbo kódà twenty four seven báyìí ló fi wà lórí facebook ṣáàtì kàbínà rẹ̀ dẹ̀ wá ń ṣe ẹ̀yẹ lẹ́tọ̀ masjid ẹ̀ mójútó àwọn èèyàn ẹbá ti rí ẹ̀kan tí ẹgbogbo ṣe ń ṣe rèé tí ọba ṣe lé ẹ̀sì ti yá dáàmọ̀ pé ọdún tó ń bà ní gbélé láyé lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kejì nínú oríkùnrin àtìkà ọ̀nà ni kíyàn ní láníyàn pé àtìkàfẹ́ ni mo wá ṣe kìí ṣe pé mo wá sùn mọ́sídù kìí ṣe pé mo wá jẹun mọ́sídù kìí ṣe pé mo wá darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn ẹlòmí lọ ṣe àtìkàfẹ́ mi tó ti máa mọ́ra wọn bó ṣe ń ń jẹ ní ìtìká fún mi. ìnàmà ní àmàlú bí Sáàníyàn tó bí lọ nìyẹn. Iná máa láàmàlò bẹni ìjà. Ètìká òfìlẹ̀ tún ti lọ ń kọ̀nẹ́ta ara yìí, tẹ́tún ti lọ ń gbé nǹkan àmì ìṣe gbé nǹkan àmì ìsọ. Ẹ má sọ mọ́sílì tẹ́tún ṣe ti kàbùdí ilé ibi tẹ́tún lọ ń ṣe bí ẹgbẹ́. Ẹja ṣọ́ra, agbọ́dọ̀ ṣọ́ra. Torí àwọn ẹlòmíì ti pámánẹ̀tẹ̀ torí pé àwọn tó ń wá bìrì kò sáàyè bẹ́lòmíì. Ẹlẹ́bẹ̀ẹ́lòmíì bá lọ bẹ̀ lọ́dún mi a sọ pé kò sáàyè àwa ti pé bá ṣe ń ṣe lọ́dọ̀ àwa tàà ń lo bí rèé mba mbà mbà ẹni tó bá kọ́kọ́ wá náà ni first come first serve ẹni tó bá ti kọ́kọ́ wá tó forí kọ́lẹ̀ ó ti wá náà nìyẹn ẹ má tún wá di pé ilé yóò sínú àtàjọ ń ṣe mítì ṣe ń ṣe mítì ní antikaf ní abẹ́lẹ́ ṣe ìyọsìn fọ́lọ́n ìnáma lè àmọ́ àti fún gbogbo wọn náà tó níkapá àti ṣe ìtìkàfù ṣe ò wọ́n tó níkapá àti ṣe ìtìkàfù látara pé bóyá bí tó ti ń ṣiṣẹ́ ò ní freedom láti lọ fúnra ara rẹ̀ ẹ̀ tó bá lo pàṣẹ́tì bóyá ṣe ìjọba ni àbí iṣẹ́ ọ̀ndẹ̀ nìkan ló wà ní ó lè ṣàkóbá fún àti máa rí iṣẹ́ ẹ̀ ṣe mọ́ àtijọ́ àti mú kẹ̀dẹ̀ rí sábàbù tó fi ń rí jẹrí mu nírọ̀rùn tọ́lọ ń ṣe ní òkun ọ̀fà rẹ̀ oníbi tó ti ń ṣiṣẹ́ ìwọ náà máa jókòó nílé ní gbogbo àsìkò mẹ́wàá gbẹ̀yìn kó fi kún fún bẹ́ẹ̀ náà púpọ̀ àdúrà táwọn obìnrin a máa ṣe nínú mẹ́wàá gbẹ̀yìn náà ni Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni má fà kókò rẹ̀ rárẹ o má lọ bẹ̀rẹ̀ sí lọ sí ẹ̀rẹ́ ti kọjú káàkiri tí wọ́n yàn organize kiri ilé yẹn pọ̀nṣanpọ̀nṣan ni o ìjàmbá làwọn àfáà ni o àwọn àfáà ni wọ́n tún dá yẹn lẹ̀ o kò sí nínú ìlànà anábì sallallahu alaihi àwọn kéèkì fún ọ́n ṣe gbogbo bẹ́ẹ̀ náà ni ti kọlu àtàwí lẹ́ẹ̀kan náà a ń padà bọ́n gbogbo àwọn àlàyé ìlẹ́kùnrẹ́rẹ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó túnbọ̀ lọ́la pẹ̀lú àánú ọlọ́run أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five to seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.